وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ودنا kishi ojo الله تبارك وتعالى ta'ala kirwa كوش رمضان كوش جمع إنني إنولمي إنولمي ifodo 1435 hijiriya ochie n'ihu ochie abakwa ochie kella nwụsị ramadan n'olume elu ifodo 1435 ochie n'ihu julai n'olume iji ifodo 2014 ingini anya chane karatuwa kwi abakwa na suratun najmi na'am أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينفق عن الهوى إن هو إلا وحيها وحي يوحى إلا وحي يوحى بسم الله الرحمن الرحيم سورة كدي وجانا مكة وما دي سورة كدي ربو وانوكا كني سورة النجم ẹ̀hùn kò máa dọ́n nẹ́jìmí èṣì gálàṣì ìlàwò rẹ̀ àmì ìlàwò kò máa jú jálẹ̀ òun lẹ́ ń àràbàdọ́ الله من دون النجم ينهي والنجم إذا هوى الله يوم يجيبك أي النجم أو إذا هوى إبادو كمغور داوة غاني أبقى كني إبادو كمغور داوة غاني أو يكو جوجي بكون كده إيشا ولا مدين أو يكو مدرا كني أفريا الثريا الله وكانشي ka Allah tabaraka wa ta'ala shadu shi bomb ki aro ngama aljenu kwa mi belief egbadu kuma kola ma mubi kuma lutu yali ni agbola taka Allah tabaraka wa ta'ala tagi awile iuri kulunguma ila wole ko jari kulunguma aka doja nemi ali egbebo ya gworu dada be na kuju yiwa irida ba egbebo ali li na ma ufane un ali ki afane bihi wa ma unuki ditaka ole ili egbebo ali ki analule ye ye ye ye ye ye ye ye gogo ategba ki anya awa ne gogo shi target don Allah tabaraka wa ta'ala ye bogo kwa ila olele wan najmi ìdá hawa ìhun ẹ̀fẹ̀ bọ̀gọ́kọ̀ àwò ẹgbàkìlà lẹ́kì àgbọ́rọ̀wánẹ̀ ẹgbàkì àwọnwáwánẹ̀ ma gọ́lá sọ hibukun wa ma gọ́wà ma gọ́lá sọ hibukun yẹni èkéjì mẹ́ àbẹ̀ àkúnukú mẹ́ ìlànà òǹṣà níbi sallallahu alaihi ọjọ́ àkíní ìṣe láyìn láyìn kódà makáfìrí ma níjọ àti ní àníbìsí láàrínlá ìpàbíẹ́ ìpàbíẹ́ kì ẹmọ́ ọmọ ìkẹta láàlẹ̀ kẹbẹ̀ tó máa wúwà rẹ̀ ọmọ kẹbẹ̀ tó máa bùjí máa mú nìyí ọmọ ọmọ mẹ́lẹ̀ wọn ọmọ ọ̀rọ̀ kagbágbá wọn mẹ́mú pàbíẹ́ ọ̀rọ̀ kagbágbá wọn mẹ́mú pàbíẹ́ ìyẹn mú dọ̀lójú yòjì wọn máa ẹ́ tá kàkí o mama ya mula mama ya mukwa bi mama ya nyogen anibi makola mu anibi kiwake aja deema kiwake acha tikima anibi lenga mawo ti jumumi ngwi aboki jene jumumi maja dobushi obusha ya daiko on wallahu tabaraka wa ta'ala inhi enne kiwaka rabu mukide <coughs> shanibi sallallahu wa salamuhu alayhi onweju agba jali ka kini ile isabi bọọlì iṣẹ́ ńlá àníbì lánàá wọ́n máa gọ́ wà àníbì yà ṣe ní gọ̀ bọ́ọ̀nà ayọ́ mẹ̀mẹ̀lẹ̀ tó ń yà nígẹ̀ ìlà ni ìyà inhua ìlà wáhìyìn ha uche nke a chekwu ma egwu dabe na aki na ịkpabịa na ịkpabịa in huwa illa wahyu yuha ku. wama yantiku wama yantiku anil hawa ihe akọla ka oyi kọla nwun ihe akọla aliji edo nwun ọla duke akai a ichi hawa nwun ije edo ya adụkọla domoyin wa gọrbin ichi nwun ije edo nwun ya adụkọla nwun in huwa illa wahyu yuha wala duki aka kuma egbo iba to wahayi ma shiru mela kuma ko shiru le ahuyi ushele kuma akoro nle o ya ru jerume rale mego aka ni bi akole don wala duka ni bi ka be ko la ki goku bojo yin kadomo abdullah bin amr bin as radiyallahu ta'ala anhu abdullah bin amr iya misaba nabi sallallahu alaihi wasallam ba ini sahabe duki ngonni hadisi yanne abdullah ibn amr ibn ini sahabe du kidea mi sahabe annabi sallallahu alaihi wasallam kinalu ka hadisi yanne abdullah ibn amr tudon ene ki bija leo la gide abu hurairah radhiyallahu ta'ala anhu dami malimi hadisi pa kusha kama ina abu hurairah unni hadisi toba amma abu hurairah lafiti unwa ko le gide yeni ene ke ngo ni hadisa ni bitunguli ede ha misahaba ni boli keke abdullah bin amr bin al-as ala kete ena ka ka hadisi tunguli yin ten ki kita le ana lo ka hadisi tunguli ja kini ele ka ko hadisi kotane unge ami ju ko ni unse tujo ngaru tuji ka ene ke hadisi lele yeun ki ne ane ke adu chulu kanga mune gbo ke adu kamune tulipaku abu hurera durale ma kola eni ami sahaba ni bi ene ki gbe hadisi watuli ongi abu hurera ma kini on chene ki chi kinalu ka hadisi tuli onwa chene ki gbe hadisi watuli engi yamudi mudu habala iroma to abdullahi bin amr gideye ni kuntu aktub kuntu aktubu kulla shay'in asma'uhu min rasulillahi sallallahu alaihi wa sallama yeni wala duku ngbokuba nabi sallallahu alaihi wa sallama won ngako yin ngati ni kunga na tuji turalo nganako daga ma ando quraish ma hanan ko na hatini quraish abu quraish ma hanan fa qalu takabu quraish ma inhi innaka taktubu kulla shay'in tasma'uhu min rasulillahi yawduka gbokuba nabi on yego akoyin wa rasulullahi sallallahu alaihi wa sallama basharun anibi shunen ya shefa yatakallamu fil ghadab inegbe bo ko edo ejere la kolam iruti edu ko agbogbo elenwe awa koyo yani fa amsaktu anil kitab unge moda botaka de ko te unge onke onke balege fa zakartu dhalika li rasulillahi sallallahu alaihi wa sallama in ta ko ngehola leka ni gbo akini ọla dukwu ka nwa akọta na ewu ama abokurishi ame ohana ame ka gini na egbe bọkwa akọla ojú wedo to dale ike nrute dukwu ka nwa akọ ganu ina bunga ọla leka ni bitaka ni sallallahu alaihi wasallam ka gini uktub Enwu dukwu ka e kọta ni debal ke shakole fa wallazi nafsi bi yadihi inu nge bọkwa yi eneki ndi hoele ma kharaja minni illa haqqo ọla duke kwalu ba olo kokwa ni chege a chekwa maluma

ọjọ́ kpọla ŋa kọla ŋu ilẹ̀ àbẹ̀kú oníṣẹ́ ŋọjọ́ akpọ́wa ìyàmúdo oníṣẹ́ ŋọjọ́ akpọ́wa ẹni àṣọ oníṣẹ́ ilẹ̀ kọjọ́ akpọ́wa wọn aláwọ̀ tabaraka wa ta'ala wọn yà á ti bẹ̀yà ní tọ́gbà kí jùwé alamahu. alamahu shadidul kuwa hmm. fastawa hmm. wa bil ala. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى yanihi ẹni kí a dọ̀la lẹ́nà níbi sallallahu alaihi wasallama yi alẹ́mahu ṣadidul kowa ẹni kí bẹ̀ tuma nùpá gbítì gbítì gbítì gbítì ṣe alẹ́mahu ṣadidul kowa ene gibetuma nukpa yunyonyo ungene lechi ene ashe ne gibetuma nukpa ko jaje nyude <coughs> melaiku jibril tun chene gibetuma nukpa yu ko jaje nyude shadidul quwa huwa aminul wahyi jibril alayhi salam shadidul quwa mawthukun biqawlihi malaiku jibril makadomo ise nukpa ichenukpaghị ugbo amana amana uchenukpaghị chọkọ ka amana ewa de wuye wuye in kuma de nwa mune ebekwu ma ọla ka nwa anya arọlala achinibuto anya arọlala na amana amana enwuche amana yi ukpaghị gbitigbiti nche ihe amụdukpaghị ya aṅụla akpaghị eju n'iju inwe oche nege ojú kpaghị legi na ya anya ha ala ka ihe ojú páyókì nẹ́lẹ́ ńláwà apọ́ṣẹ́ orí anyá àlákà mẹ́nà ọ̀làwún yìí tòdálẹ̀ ni alẹ́mọ̀hù ṣẹ̀dídùn kọwà ẹni kì dọ̀là alẹ́ kì á dùn ńà níbi sallallahu alaihi wasallam ayin ṣe ní kíbẹ̀ tó máa nù òun lẹ́wọ̀n ọjọ́ àkàìmí àkíní ṣẹ̀rí ìdòlùkó ààyè ṣẹ̀nù pányọ̀yàn zoomi rotin mẹ́la ẹni kí wọ́n dọ̀kàtó lẹ́ngà níbi yìí ọ̀nà yóò kàtà níbi máa ju ewu rẹ̀ zoomi rotin ẹni kí bẹ̀tù máa ṣe gbókó bí àǹṣí ẹ mẹ́la ikú jìbìrì lìlí àṣùtọ́ ilé ìṣẹ̀gbókó bí àwòdágún ṣọ̀pá àlàǹṣí ṣẹ̀nà ọlọ́ǹṣí ذو مرة بمعنى ذو خلق طويل ذو خلق طويل ẹnẹ kùsọ́nà ohun kì í ṣe gbọ́gbàhìn ṣe kì àwọn ṣe náà mẹ́mẹ́lẹ̀ ugbò ilé ohun mẹ́la kú jìbìrì ìlú ṣe tọ́ fàṣítàwà tákì kú jìbìrì ìlú lẹ́lẹ́ iko dago kwala idago kwala gidago kwala gidai chen ko ne ko goja ko gojira kumi abeki ko goja anyela abeki ko gwane umutu ipo gujali araba kini istawa yabane ko abane ko jaka qur'an ga kini hi ishi ala istawa tanun ojo akola lugbo amengo re kọjọ́ kún wa kí kó lọ́la wọ́n yìí yẹni lè tẹ́sítẹ̀wó aláàzùhórí kúmẹ́ ní kí pó wà ní ojú kọmfọ́tẹ́bìlì kúmẹ́ wò ó jẹ́ ẹ̀wọ̀n rẹ̀ lẹ́ kúmẹ́ wò kọmfọ́tẹ́bìlì tọ́ wọ́tẹ̀kúùlù mẹ́à pó wò ó jẹ́ òǹgìdẹ́ yìí ẹgbàdúgbùmẹ́ pó wò ó jẹ́ òǹtàmẹ́sí ní dùgbìdì wọn ojú wa inna ila rabbina lamunqalibun na kabane lele to imi abajo yi melaiku jibril fastawa taki ko dago pala iho lo gboku npa ni bi ko yo anya kola on to gbalu fastawa istawa fil ufq al a'la taki melaiku jibril ipo dago pala iho lo ate ojale na'am wa huwa bil ufuqil a'la umbo kumela ku jibrilu hidagu kwala kuma ka gidei shi al ufuqi e nga ubuku lo adu hukui e nga ubuku lo adu hukui omole mela ku jibrilu hidagu kwala al ala atate e nga atate buku lo adu hukui omole mela ku jibrilu hidagu de omo hidagu taka nabi sallallahu alaihi wasallam ali takun kunwa shi ni kolayo ثم دنا فتدلى taki wọn mú tẹ̀mẹ́rà níbi sallallahu alaihi wasallam òbìkì dágò gbọ́ gbókò ládù òkú lẹ́kì ìdágò mọ́ àtàtẹ ogun ìdágò lẹ̀ ìdágò mọ́ ọ̀làmùtánù dẹ̀nà iná tẹ̀mẹ́rà níbi òbìkì tẹ̀mẹ́rà níbi fọ̀tẹ̀dẹ́là taki wọn yìí mẹ́rù tààlù kì taku meru kimera ne bi ba iji bane kuma ka kini kuma nwa uji ji nga da bane akini ma mi ku simeji ma muko da ma unshi odo e kuma ne du to hale shi bane ma meji nko da ma uli kuma ama do uli kuma chem kuma kuma kuma kuma kale uli kuma uli kuma gushe male ma ukata kuma den lo gede un wa ma to fa towulile ujijin alukide emejin koda maka ofeini ne to ujijin shabana lengide ujiju wo npa nibi taki mu daale bi mana anibi mu melafo mu temara anibi sallallahu alaihi wasallam anan anan anan geme aw adena mera anibi taale lita mera na nyoyo to egba kanibi sallallahu kọjú àtòlùkà wọn àgẹ́dẹ́ ṣẹgbà ìsìnra ìdẹ́ ohun ṣẹgbà máa dà níbi lulẹ̀ tí ó já lè ló kìí ké gbọ̀wọ̀ wà ẹgbàlẹ́ máa kọ̀lá rẹ̀ ń aláwọ̀ tàbárakà ọ̀tà aláàkàwà tó ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نظلة أخرى تقول الله تبارك وتعالى يعني فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى فأوحى تكمل لك جبريل إشنش وهي إلى عبده chineke wahayin ada ọjọ bi mana fa'au ha jibrilu ila abdullahi wa rasulihi tag malaku jibrilu chineke wahayin rada ọjọ ma au ha ẹni kọjọ ti wahayin rom tudu wahayin wa ya kiri jibrilu yi ọjọ yi wahayin kiri jibrilu jibrilu ya ya ya mulki wahayin rada bi fa'au ha ila abdihi ma au ha taki malaku jibrilu jinu du shi wahayi ra nabi sallallahu alaihi wasallama ma auha en kojo shi wahayin rum ma kadhaba al fuadu ma ra'a eju edo umedo anabi sallallahu alaihi wasallama ba ideun keju anabi li idore imin ri ne gba ebo ke gigu ka kini imi ngeju are de enwo okuru eju en ke gugide enwe li de ẹgbẹ̀bọ̀ ẹ̀hùn nẹ̀ lígbànẹ̀ àwọ̀ àwọ̀ àṣàṣepọ̀lá ẹ̀hùn nẹ̀ lígbànẹ̀ gbàdúkẹ̀ ẹni lẹ́lẹ́jì ní ìdọ́kùnrin ojú ẹ̀hùn alì ẹ̀dẹ̀ ẹni òun alì rẹ̀ yóò ń wé ẹ̀dọ́mọ̀kẹ̀lẹ̀ ẹ̀yẹ́ṣù ẹni àkúdà ilẹ̀ ẹ̀dẹ́ abẹ́ akọ́ yóò ń ẹ̀kọ́ ikú tàbí àdà ilẹ̀ ní òun ẹ̀dẹ́ ojú ń ṣe àkíní òlẹ́gbànẹ̀ mẹ́rẹ̀ òun ẹ̀dọ́ ọkùnrin ojú so ejú ẹ̀hùn kí ejú ẹ̀lẹ́ abáyọ̀ igo ki ya go yali igeun na gude chola alen jimun fa awha ila abdihi ma awha ma kadhaba al fuad ma ra'a en duki ya ni bi liba e do anibi ide ole min e do mu baba nele na menye bokele aba yo ke do ma je kun weli ma ke ngide chi oli igwe ego chika ma chipam chine chipam enwu buka eli ọmọ ịba to iji weme ụlarị dayi ama ogbene ka achipam ba aluke ulede in reality abalị ide egwu enwu inike mikuko ikugide ekiko imiku iko wenye ọha uwe kedagane iyi atụnye ha alụ enwukwaghalị chika gị n'iyi oyi eyi mụrụ tinye alụ enwukwaghalị amma ke hapun in reality shigoji ta ba na lẹ́yìn dẹ́ annabi sallallahu alaihi wasallam ló in ya gugu abin ya yi goyigo a mẹ́wọ́n idu ke hali ba alukide ṣe ṣe ba lẹ́yìn hali ẹ̀dọ̀n ó yà káwọn àti mi gẹ̀wọ́n lẹ́ṣẹ̀ ní fa'auha ila abdihi ma auha ma fu'adu ma ro'a annabi min turu anibi igogo yale tabale igogo yale tabale abi amojida ko yale ki amojida o ja ni migirei ya chamunu lukeun kili abi a chini chamunu lukeun kili mai mi ya haro yi abi a ye chi ko na akwa na uja ni migirei ka aluti o yale egbele ọkọ̀ àdídẹ́dánú ege kuma amini ha ne tujali ami astronaut en kuma ne tujali kuma anya je ujali ta ma su koche en se kuma do ki shotu en ile du de ide ide gbele dan ma me ndu kuma do ki shotu dan un ne ile du do kuma do astronaut dan hino koche du do kuma do astronomy dan kudale ibi ma ka ma ibi ma ne ka ma ku ne ki kuja ne ki alfe ujali to ma wala gide kan abu jahali aginihi gobe aka tashi waji ko jele sholu dige aka eke lenga me aka dai shola mi bewu ge aka eke lenga me ma gba ni owo ka ke amado amo amo wonazila ojuju jike adaga ti adoji kadane ako eke lenga me aka yin enwo mengo mune ngodwa abayo ime iye wa je ngodwa kuma enihi enke edwa je aginihi e agini odungo ojo kaka nene ewule lito baitul muqaddis eliti baitul muqaddisi abe alitomo eyango ya osikomo engo lito eujali isra'i wal mi'raj iulauduli kujane makka tujane israel ule kicho komane takmani kili kumoto ali kicho jona na na na na moto aye jona ule lengi kaoma udwa bayo yenu ngeli udungo jome

ehe omadu emi waje taro bane me yike dem da ko tigi ni tabale waro kubi amaje do amam da ni ke je dige de ye abu ele ta ku enyu aku enyu le le pe ko ojo le e to we de re ka ya te ka ma ke gu mani bi sallallahu alaihi wasallam mere onka dunya te ye re ke kada to mu ere ani bi kada to mu e okay we ke de ke nya te ka gu na ndị mmiri lere tanin wada dị nwome gị ne ya te mm wege dị tanin alụka ile ta te ate mụ ga adị wa adị ya kere bogi ihe onwe ahụ nga dị ka iji ya ta yo nga wa nele eni amuya me bogi mere ene gị ya oyale ki lulete oyale ma aka le me goko idere ki iji ya te imu ka dunya te a ah, ki de ki iji ya te inwome iruten da gị de igwa ne ya onwe ya ye oyale ikwete igwede gị nàbí kọ bó kẹdọ̀má kẹdọ̀má ẹ̀dùnmúṣì ṣe báwo kìí yẹwọ̀n àṣẹ àkọ́kọ́ ẹ̀wọ̀n ẹ̀ka mọ̀nà yára mẹ́lẹ́mí kúbìkúbì ọ̀nà má bàbà ní ọgbẹ́ ẹ̀wọ̀n èmi ẹ̀ ọgbẹ́ ẹ̀wọ̀n ẹ̀tẹ́jú gidi ilẹ̀ ọlẹ́ má yọ̀ wọ̀n ní ilú ọ̀nà má lò abubakar siddiq rọ́bì ta'ala anhu a manya ọ̀la kìdẹ́ ìrọ̀ ma ẹni e àníbi wali bo keda kwa ko ye ko abele cha kwa en ola ka one amen sabakare ni en one yake kuma ni i e ako odu enyini owe odu enyini nye lule ulere nye linye nyuja ni Jerusalem yo ogaba gitako ne kika wa kini odu ngojo ngini onge ulele tabu ja onge mdabia ulere onge tabu ja odu tako gwa ngini ulele tabu ja idabia ejekun ejekun ni

taki ya òdúnwọ́jọ́ yìí ni ó ọ̀lẹ́lẹ́ kẹ́ ní wẹ́ka ẹlẹ́kẹ́ ya ya máa ń ẹ́ ya ya na ayé àmúnà ọrúlẹ̀ lẹ́yìn ọba imi ìmí ẹlẹ́ tí jígide gbọ́n ọ̀sẹ̀dìnà abubakar rọ́dí allahu ta'ala anhu yé ya onukumi muhammadu nkọ̀lálẹ́ yìí máa yí òǹkà yóò yẹ òkè imúdò òǹkà bẹ̀kálùkì dẹ́ ṣẹ̀ṣẹ̀ lẹ́ toru mama mama nke mkpo tete acho nuku takola akpako ala maiba ummo gi are mi no ma ma dale ni akan alkide che che le ala ngi kaloma unzen na bakar erelele ichande fikere yola umu kolo ele o ngalo anya gboko kun anya gboko la ngu onu so agba odo yin ni e, eyin jerusalem maka eyin yeyi olile wee gobi oyi ye nwe olale ga mea rumu nyile nwe nye o jerusalem le ye ta me ka kuwe nwe yali yeyi nwe nye yali le ame aba ha onwe ka na me akimi nwe aro ha we ni ka ye gin yo ngele ka amele kuru me ake e ka be ka le ngede nwewo ijara ci manyo duwe nwe asidiki nwe shi kwini tawaki mm ene ke hadi gaskiya ya ji gugu oji sidiki re shi sadiki no imni sadiki sadiki jo unu kure amma mamda ki asidik sidiki to ene kidi gaskiya gaskiya ya ji odu sanna bakar sidiki re radiyallahu ta'ala anhu ẹ̀tẹ̀ odú sidiki kuma dọ́ ṣẹ́dínà abakari rẹ̀ àkọ́ yẹ́lẹ̀ tó bá sidiki machini dọ́kì adọ̀gẹ̀ ṣáàjì gógó yégi ṣe yún à níbi ṣe yọ́ ọ̀gẹ̀ ṣáàgẹ̀ ṣe yégi má ṣe yún à níbi ṣe ní ọ̀gẹ̀ ṣáàlẹ́gẹ̀ ṣe kọ́ abuduki wo jì kẹdà mọ́ nẹ̀má ní kígbà ẹ̀dà abakara gbà ẹ̀tẹ̀ sidiki kuma ṣini dọ́rẹ̀ so anibi sallallahu alaihi wasallam ìyá yún lẹ̀lẹ́ ngali mela ku jibrilu yi mela ku jibrilu lem ha amela ku jibrilu lem kodu ubiun uyo uyo ujika o meje jigire ugbo haunle unge do ogun ubio hai o ke rugun ubio nge de jugu bi emdi jibrilu ngake ah jibrilu were ai de jama wala magwa ama wala magwa jibrilu ya e wi wayin ameda na metada amemu udu

kaka ema ma enwule kodu kodu kodu enwule eche chiwa eche ruru eruru aba em kodu kwe hedon abe ma ma enwule kodu nge kijuru nge ha nagu nge ha nege kola nge de bola un ebo go lu luka kuma adu nga mune ma separation one un ogala eju nge eju nge na nge ha nege kola n kaka eme nke de kodu abe mu kodu hui e amomi ke omi ke ne e amomi ledu e kini gwedo nge gwedo amegwegwegwe amegwedahụ amegwegwegwe amegwedahụ ameghadabihedonwuri abeghedonwuri akụ nke ọla m ka marụ nwe amala anyị ọlale ka mamụ onugba mme iji ma gweda n'ebighị ụka chegwa gị chimọtọ kidubu halimatu saadiya nkwa mụta gị n'iji achị ahụ ebutu unwe wele ka unwe iwe wadọ anibi sallallahu alaihi wasallam akwai umanyi abi amudu amuta gị ni ma rama alitunyi ẹgbọ́ mọ́hàmàdù kàmẹ́kùn àti àdé báyìí ni ẹwẹ́ kẹ́ amẹ́lẹ̀dù jí ẹwẹ́ mẹ́lẹ̀dù jí máa mọ́lá máa kó dùn máa kó yé eku eku já sí nìyà lálẹ́ wàníyà akẹ́wà ọ̀làmùdé mọ́mà kí mẹ́lẹ̀ ẹ̀kọ́ adùn yìí wọ́n máa dà níbi máa yá pẹ̀lú ní paná ẹ̀gílẹ́sẹ̀ gba ẹ mọ́tọ́ dẹ̀ máa wẹ̀dọ̀ ní ìwẹ̀ alẹ́mọ̀ọ́jọ́ wa wada'na anka wizrak taka mengi wawe duki de yewe unga mkori nyoyin alladhi anqadha dhahrak ami wae ki jemu biwe ke ache woji ne kunungun gwa tawe do alali cha kame ole be do etein wa rafa'na taka ngo angomo wa wada'na anka wizrak ami wae kurinyo ojo ni wa rafa'na laka amodu edu angom du ni tata te egba duku ma dudua ma dudiwe ma ka shahadu an la ilaha illallah egbo ashhadu anna muhammadar rasulullah ili ko yosi ngani bi o yare count ni agwal ko ngani bi sallallahu alaihi wasallam ale to ere kij ma da ngokwe da ni bi na re yigide ule atini yalu re ule gire ja atini yalu ule ho jali o ya yalu o ma ya don gwe o me la ku yibiru lu mudu tubi abala kujibiri muru tubi ye we kwa ne ko ke woyo we go ja yela ye na yela le kuma dua madamu mu iba isi ewu gba ye ni unge taba le ndu keje wura bele mama dan ini eda e kanye enya na yela kwan fawqa himarin wa duna al-baghl fawqa himarin wa duna baghl inya na yela ni ya chetizakili zakigi chodigi yana kejali jana ye na-echetizi akili ịha ya na anyela owelengede nga medanụ nwe bụrụ akụmarọ ihe na-abịa mụrụ aha kụ nke ugwu onugwu leka ugwu ịha je nwe nke ugwu abịa je nke ugwu ihe na ihe anyela aleka ede ya ele ebe a ọ na ka a lụleleli ke gane ka dị ụmụ nga adịrị tọ mgboduke ju nga ne ka dị ya adịrị nga na ihe ini uwe mi ti tika ye dabe ba anyala le ema makuwo baitul muqaddas me ina ba mai baitul muqaddas ama yomo ama kutane mala ko jun kutane nga alu alachi ama o na filachi eto na filale amenya mumi amenya mumi kadwa ye ne ajime ajime le nga meko nwi ajime le le ka meko nwi o ka hun chaji aji nil ìdí àjí kùmà dúnwọ́ èjì ń ṣájí lẹ́ èjì ń ṣájí ọjọ́ náà màmá jí lẹ́ méjì kúnwọ́ kúnwọ́ àmẹ́ àmájí ọjọ́ náà méjì kúnwọ́ tàmá jí lẹ́ ó kàwọn ti atlantic ocean èyí kì lọ kìlìlẹ̀ ìdàká ìdàgbàdé àgbàdé kọ́ntìrì nàìjíríà ẹ̀pọ̀ àmìnihuyin ìṣàkọ́rọ̀ àmì kọ́ntìrì kọ́ntìnẹ̀tì nánà nánà òun ìṣàkọ́rọ̀ màáyìn so ajile kuma kungu e eh, adu nga kini ofa anibi kunga je ba shidi ko he unkera na golelu abdu chaka sujane maka tekili shidi ko he un ya eh, nyara na golelu kuma agbodun tu golelu ati juma tudu ndak mela kulele enyam ejema ejema abu abu kangu mumi kangu kwa umiele kamekwa ameka ki haljena ngamekuku shugba inu mi omi ote edomo omi la olamu edomo Eh, omi nínú ẹdọmọ ẹ̀ afánì gbà kàmẹ́rà fún kẹjọ omi kẹjọ fún kẹmọ kàdù fún kẹmọ kàmẹ́rà fún kẹgbọ omi fún kẹmọ kàdù fún kẹmọ òun àmọ́ òun dùn ẹmú dánújọ́ omi nínú ìkẹ afánì gbà sáfún omi lẹ́mọ kàmẹ́rà kì ní tó àdínì ń pọ̀ pa wọn máa lákìí une hoka ma hoti tona kwa mal uma ho to ili ko yo simu yero yenu bele tang me la ku e akun ke wane kama kelu i wane ku ngana gwa nei anye la na nereda u yale ngamalo la maki ama yo yale mo nga ku bwa mari de akun ke walu nge walu e okona giti le giti li nge shei e okona giti le achi ji u ngame harili enu boka enu boka me abi ododan inú gbogbo máa bí ọ̀rọ̀ dà mí ní yíò hàn mọ́ máa rí lèyí ẹ ọkọ̀ náà abẹ́ ọkọ̀ náà amẹ́ra kénèdè òun yà kíni ẹlẹ́mú ẹlẹ́mú yóò mú dára kíni òun jìbìrì lẹ́ẹ̀dẹ́ takàbó lẹ́ẹ̀tẹ́lẹ̀ nínú amẹ́ra e ugbò wọ́n àkó takà kíni odúnìyà rẹ̀ kú ilẹ̀ mẹ́ra kẹwọ̀ ẹ̀yà ṣe takà kíni ugbò muhammadu rẹ̀ lò takà mẹ́ra kama kini eh, malaku jibril kini ungu muhammadu le kwere yana meji nga mashi kama kama na dunga ma ya malaku le gate men nga mashi kolo gate le nga majo mashi ama bi oni le maro ni le tralo jale gi yoyi che nona ama na ole yuju ni kilitan ojo kwa ne muda ya ne duki duja ne le ya lona lele nella ni gate le ki jo gate li li li li li wa futihati samau fọkànit abuwaba ẹ̀mà mú yálè bí tákí mú dùn ọ̀nà ọ̀nà yọ ọ̀nà ọ̀rọ̀lá àti yọ kí ṣàníbi sọ́lọ́lá ìsọ́lọ́mà ẹni abà mẹ́la ẹ̀kọ́ dùn gbọ́ tákà mẹ́la ẹ̀kọ́ ẹ̀kí ni wẹ́lkọ́mù mẹ́àkádọ́ yọ yọlu ẹwọ́lálẹ̀ ẹwọ́lálẹ̀ mẹ́bíọ́nà mẹ́bíọ́nà tákà mẹ́kí nínú náyú amẹ́ka mọ́nà bí suratul isra'i subhana lèzi asirabi abdihi laylan min almasjid alharami ila almasjid alaqsa to ele tomo omon nya lo tebe ulukalele ama yake ulukalele ama suratul najmi pa suratul isra'i to ulema tukite ali tudu en kanibi nya che hujali lele amon kanibi nya karaba hujali kwame unki nya le hujali ame wona suratul najmi akai ule kanibi alile ulele ni suratul isra'i akola ojinwu to anabi oluka israel oluka gbọ́lọ́ nke kí a gbọ́jọ́ pọ̀ léhùn ẹni yẹ́ o yálẹ̀ a máa níbi ìdékẹ́ ilé òkèké òkèké pòlùká ka máa níbi lẹ́dẹ́kẹ́ ṣe a níbi mú kọ́ ẹni òtítà láwọn tá màá kẹrẹ̀bá níbi musa aleyhisalam ihu yálẹ̀ kẹfà ẹni abá màá kẹrẹ̀bá níbi musa aleyhisalam ihu yálẹ̀ òun ẹ̀ àlè gudu ń aláwọ̀ tabaraka wọ́ta aláàkàwọ̀ ẹ̀mí abájọ́ yìí yanihi afatumarunahu ala ma yara ai dai ha amema eji nkide je nwuli onkinyu onkinyi ho jale unga ka ume nkile mmetụta jale to je nwa ma bene ke ma to ngallahu yanihi wala wala ahụ li nazlatan ukhra bi ma'ana marratan ukhra unubo mune to yin jiga gini edekeji nga nibi wali mela ku jibril re edekeji nga nibi limela ku jibril eli alejoji bun imada le gbadu ma yo amin ndu mela ku jibril la ya chulu kadama ama edekeji un ile alejoji bo mela ibun de anibi mela ku jibril li yong eli mela ku jibril ba alo echu nguhe ika kimela kujibiri lu ika unki ne ye ni ika leba aluka ika kine egwa aluka nko ngwa aluka chi ka idili mefa ne ye ni mela kujibiri lu konuli ina ali konuli oyibo mela kujibiri lu ise peko agbade ane ku yali nkete nke tete se ko agbade o yali pane ẹni taka alọ ẹṣin òhìn mmadụ mela ihu jibiri ilu mmadụ aka gọpụ igwe ụlọde igido ya n'oge anyị igwe ụlọde la abayọghị kuma gini ya ugwu amụlọde li odu ụla ikele ụka gị ake yi enwu egwuregwu gị ahịa yọla takụ epu nke ide odu ene dudo mọ n'uwe ikete ije isu isu mede gbaligba. igbaligba ichaka chenegị awụọ egwu egwulebi yi

ẹgaluku ngungwe ẹgaluku ẹbọ wíì kẹ gbogbo ẹdá gẹ̀yẹ wọn mọ́lẹ̀ rẹ̀ rẹ̀ Taki mẹ́la ikú jibiri lò mákọ̀lá rẹ̀ kò máa dùn kẹ́kọ́ kó nẹ̀ ilẹ̀ dún mẹ́la ikú lẹ́lẹ̀ ń ojú ó jẹ́ ń níbi sẹ́lá sẹ́lá máa méjì sí mẹ́la ikú lì ojú àti wàlẹ̀ kádìrà áhùn nẹ́sìlẹ̀tàn okùrà ẹ̀dẹ̀ kéèjì ó mẹ́la ikú jibiri ó ń níbi sẹ́lá sẹ́lá máa ń ilé jibiri lò dẹ́ ẹgbàkì alìmẹ́lá ikú jìbìrì lùgìdẹ́ yìí ugbò kì yá lì ìndẹ̀ sídìrẹ́tì lè múntà ha ugbò lì sídìrẹ́tì ó lílẹ̀ màdọ́ ó lì sídìrẹ́tì ànú lì sídìrì ó jáde ya ìmí tó lì sídìrì abánilẹ́ka ìní líle ń kàkìdé ó jáde alìmúntà ha èkìtsẹ̀ gbọ́gbọ́màkìní ọ̀mẹ́ ugbò kì sùhì ọ̀mẹ́ kẹnẹdú máa ní ká lè wọ́mẹ́dù rẹ̀ ẹjọ́ ọ̀mẹ́lẹ̀ ń lì ọjọ́ aka níbi ìmẹ̀lá akú jìbìrìlù lí ugbo olí sìdìrẹ́tì lè múntà ha olí sìdìrẹ́tì ìkì fi e mẹ́ ka akú ṣe alẹ́kàdé ẹ̀hùn dúkì kó yálè ọmọlẹ́ alẹ́kàdé ẹ̀hùn dúkì àkọ́ni ọmọlẹ́ alẹ́kàdé ọmọlẹ́ ń àmẹ́lá akú jìbìrìlù kwá níbi náà pẹ̀rẹ̀ yálè yóò dúdú ọmọ wá yálè kéèjì ìmáhẹ ó nẹ kìkó yọ́lá ìmúwọ́yá nẹ ìmújúgbó mẹ́lá ìfúnkó inda sidatul muntaha rẹ̀ inda ha jannatul ma'awa inda ha jannatul ma'awa yìí yàgọ́sọ́ ṣírí wata máa yàgọ́ṣá máa jàgọ́ ìbátawọ́ لقد رأى من آيات ربه الكبرى نعم ونبي صلى الله عليه وسلم onugba meji ni limela ku jibril ihrai wi o kaun akọjá ìfẹ́ onúgbà méjì mi àbájọ yìí ó kàún ṣẹ̀gbẹ̀ ojú òdúdú ẹgbàkì agbó àgbòlògbò kútàkì àti bá dáyìn ẹ àgbòlògbò kútàkì àwáwù ìṣòlà àrọ̀ ọjọ́ àlè torí ẹgbàlẹ́dání ode ode ode nkete ka mụ na-eme ụja de ichebo amụchi abụja abụji ọladu mgbu ya na enye ọṅa mụ na achị yi sallallahu alaihi wasallam adịghị achị na ka ọjọọ na eduche kwa ọjọọ mụ na enyi cha ka ọjọọ ka ọjọọ nkwa bekwe gbaa mọtọ ama n'ebi oge ụdọ alẹ ma acha dị ma cha ọgọ ka mụta eji n'aja adị nye nwụ ọgọ ka amenwụ ya enyi amenwụ anibi se fowa moton iya yi pali pata kuma aja ake anibi se fowa moton egba duka mata ebi jo gwamnati woka un hamza ma chunu kwe hamza yake kishi hamza ma hamza li toko wi un kunga ma chunu kutule ba motoyin so ya duki le ti bete ya se abutabu anibi ngode hunga ya se wote

abi aje kile ate kpolan abi lele taki awa kimane ne kidilean i wonu gun gewa ata abia wa i wa abia wa alola ata alola ye ama ami ye wa malola ti ma malola ye mame to won ne yubu ki shini bi ne ha abun wa e ni taki wa en kuma do philosophy re ni bi sallallahu alaihi wasallam chane philosophy kpolan wonu gun gun shini nya maja shini nya maja ishini ci philosophy shini kibe ya kpibe nyonga ngene ya kpibe nyonga ngene abengi ile ta gida ita egbe gida yi modo bo meji da abin na jo do bo meji deidei ohun ojo fun mela ku jibiru lo shakere ya to yomi ibi omo egbebo omo ya awu ya lo ya ni gari ya no ya no ya na kebe ya no ya no bi

ai mela ku jibril mu ko do akolon mela ku jibril murida to murida to jibone nga nibi uli ai murida to jibone ka nibi uli ishini kola kwa nibi ishini kola kwa nibi ugbogi akola lele yini weke egba nga nibi enu ngema ngeme yugba ngegba no ye weke egba ikra nibi ngeme yugba no taki chini chini hwa nibi mola unyi homola omemele ìpìlì bùtọ́ ní àkó ẹ̀kẹ́ gbà wẹ́gbẹ́ àkọ́ ẹ̀mẹ́júgbani kí ní ẹ̀mẹ́júgbani ẹ̀mẹ́júgbani ẹ̀má ẹ̀mẹ́júgbani tẹ́gẹ̀ẹ́tọ̀ ìkọ̀rọ̀ àbísí rọ́bì kàlẹ́dì xalaka xalaka ìnsánà ní alaka ìkọ̀rọ̀ àwọn rọ́bù kàl akram alẹ́bí alẹ́mà bil kọlam alẹ́mà ìnsánà mà lẹ́m yà alam taki maya mẹ́lu gẹ̀rẹ́ ẹ̀mẹ́dúngani bi abi maya mẹ́lu gẹ̀rẹ́ ẹ̀dúngani bi sallallahu alayhi wa sallam bigiliga aya amelugide kika na manibi an tiju kwane ji ya kuna yo mike gba pa ku meju gba ni ije pile abutu mi taki akumyon ele se ya ige akumyon gide ide da un tiju kwane ki tiju kwa itinya te ki gehe ji malaku jibrilu yi ni malaku jibrilu be ah eni mi ya me na yo

inwede hibala ule inaka inaka chachangi buju inule nara inako inawane inakwane ogale rauni boya ngi ene khadija kuko biwalama zamiluni zamiluni mm biwalama yumiwe yumiwe e ya hubu wako ngabayo na wako yewe da ngoya umuku kwemgo ihe nyome ihe aha enwe ike dị ịkpati onye mkpụrụ uwe ga mkụbọlama ụgbọdụ ahụ olekwa kụchaka ya mkụbọlama anyị ma aha ma ya na iwe bụ mkụbụ ji ụma nweta nnukwu nke ga ịmachikwo mkụbụ ji ụma ihe dabụghị kpọta aba dabụghị nalị enwe onye nke eke m giche nwa gị na onye eme nke echene wee wee nke obonojima wee ke obonojima adịghị ka ọlagide chọla ihe gide ki mu dan kan bu ma kan bu yeji ma gide laki na gide le e li bolo ke yo me ma ma le de ni ngene ke juwe len yeso we ha ma kelo eni hatan ka kama do warakatu wa ma nufad am am ba bi wule ba e ja abi hanu e ja ke aka chen o de gbele a che aka ama ye ni e e m takada ọtakada igbele igbele igbele igbele kwegbazamena anibi isa rita ha tụrụ aba nilechen mele soje ka ma yugbele nke ọla ma ya chue ehaje nga mama ha ka ede ha kwụnye yele nga mama nye na kama ka elu nebi aisha radiyallahu ta'ala anha yanhi ya amma amado kadija nga jugo le tule tule ba duha ni biare yangu une nga bana isi ene ke gbinyo re ene kuna gbinyo re egbegide ki zugbe ije yoko ma kuma kwonu ne tinyo yi kuma kwona tinyo ko ji nkiri da ki adija enwe wakalo ama lo kama tubenele ene la kalo ke de ngama e acho ga ga ga ma gbugwe le nge aku yeje le ngama mali ubu warakatu bin nawfal o ihatan ihata adija ji khadija radiyallahu ta'ala anha ama yugo warakatu bin nawfal won mama bi bidu wanin eni eh, ono bele eudo eudia eni oko un pele kora e yo memele ki mele laya enwa hodu tubi achi e nge ita nge tubi a enu la ka aka ola le dabe ko la daba baba. eleke ka nwe ko le ele were amelo yo no yo no genu enwe ali ah ni sallallahu alaihi baba agba o enkun eli wíwẹ́ wọlé ìdábẹ́lógún wà nílé àgùn ewu àbáyọ yìí ìwọ̀n àdánù méjú yíẹ̀wẹ́ kẹfù ẹlẹ́ àkẹ́dẹ̀wẹ́ kẹ́kàkẹ́ yìí ni ìhà gbòlògbò ogun agùn agùn ayájú mọ́lẹ̀ ní wọlé ẹwáyò ìwà kẹwà ọ̀làkẹ́ kàwọn ẹ̀dẹ́ abẹ́ ọ̀làlẹ́ kàwọn tó àtúgbò lẹ́ni hmm, Allahu akbar zalika eh, namus alladhi jaa Musa alayhi salam ọlá mẹ́la ikú kàkọjọ́ ti akọ́rà níbi Musa yìí ẹgbà ìgbélé dé ọ̀tàkàdà àtòrà kàgbá ìdéhùn akíní ni mẹ́la ikú kọjọ́ ti akọ́rà níbi Musa mẹ́la ikú lẹ́ alùpùjì bóhùn dé ṣẹ́ṣẹ́ kùmàkà yìí ọgẹ́lẹ́ni ẹ̀kàdẹ̀ mẹ́la ikú lẹ́ ẹ̀yìn wùnúwùnú ẹ̀yìn àti oníṣẹ́ ọjọ́ ààyò nígbà kù náà lẹ́lẹ̀ àbájọ yìí kàdíjà mú dáálù mẹ́m dá sí oníṣẹ́ ọjọ́ ayá wáyé dọ́mọ̀ iṣẹ́ ọ̀la ẹ̀yìn ọjọ́ ayá dẹ̀ sì kù ńàmù jẹ́ ibà ẹ̀gbà kẹ́yìn àti àná jẹ́ ọjọ́ ọjọ́ ní kí ọ̀rá yìí ogyo ye koraimi koraimi jijiba umi ata di ne ko minegide na tono turu weli du hayo be kadine ya emushame umi ata di ne ino uta di ne gide ino na awolo na ligwe umi ade yo che un koraimi adomo umi ade ibuku na anya gbutu egbaka buku lu ye maya ne do umi ade ibuku na anya gbutu egbaka bihi we maya ne do maya ku yabe umi ade koraimi gide mo kuna gbutu abale ne bi eyi kinga a mi kuma betu ma hedo mi muhammad al amin kuma fi al modumi yo ma yanu mi be hote yen o ma e ka nka kayin ole ka ka gido mo e ba ucho jodo mo ene duki aye ba ma nu be hote ene duki aye bokulu yanga cha yanga na yanga cha ka na de ma ke anibi wọn ṣe ni choko yẹ choko náà kìí adẹ́dọ́mọ̀ alẹ́ ìdẹ́yìn musa onúgbònúgbò ilẹ̀ isa onúgbònúgbò ka gbọ́la ní ọ̀tákàdéwà abálẹ́yìn dẹ́hùn alẹ́ adẹ́hùn onúgbònúgbò ẹ choko mẹ́la ikú lẹ́yìn ẹ̀lídọ́mọ̀ tọ́ àtúgbò lẹ́màá ẹni ẹgbàkú ṣẹ́ àníbi ṣẹ́ nìjálì tó dún òwe kò máa di aya mẹ́lú ìjìdẹ́yìn mú

ní tábà lẹ́nà abálẹ́ màmá ta ẹgbú yẹ kí tòmáyé ní gbòkì ẹgbàdú ikú dàtí ẹnu ẹmọ nkú ẹmọ ọlọmọ tó dé òkè ọlá wa wẹ́ yún ìwé kò torí kò ń alẹ́lẹ́ ohun ìdàṣọ́ jẹ́ ìkàwé àkíní yá ayú halmuzamil yá ayú halmudasir ọjọ́ àkíkẹ́ ìwé kẹ ọlẹ́ wẹ́ dàtí kún fa anzir kwanakẹ́ yá ṣùfẹ́tí kwanakẹ́ yá ṣùfẹ́tí mẹ́lá

ọgọkùnmẹ ya ti pèlè gan yóò hayẹ lálẹ ká máa ti jẹ bọyìn kàbó ẹ yá ṣe òkè dálẹ yà hẹ gbọ yóò lókè mkó yọla àdí ni ìyẹ ẹfẹ ka àbáyọ yìí wọ́n ti ama na kàfùkọ́ hìr ma na àmà nà ihu apá àmà nà òdì dú pàkóṣáká kùmàkójú ojá nẹ̀yìn fáhàjò ama ale kan amela kule ana ka ka un bayin alku ke gba ba yoyi du du tora da kake ni gishele ama na ka un bayin ya kadija ene le ne ai ola ya ke nu nke ya ko la udi kama ke mudi ku yo ke mo do en weli adija un mo ngolo ibu senna bakar yeni ngachu ko le ku ngaka ngwe ngeta sulu kale ngeta

ọla anyị na-aṅụ ka nweta tụmatụ nnukwu ebe ihu a ga-adụle enwụkwụna alịkwo yelekwụna elikwuma magwa na abagide ni enwụ bilibilibilibili kwụna alile ke akọla mi ke kaya melu ka mi ìwọ́n mú m wọ́n bí wá mẹ́wọ̀n èyí aba ní abájọ ìyílẹ̀ mẹ́ta tí yá yìí sígẹ̀ ní torú alùkèwà ọlù ní yálé yìí mọ́ yálé ṣe òjìbóhùn yóò kò lẹ́lẹ̀ ń ɗan ke akale yana an mugir doka kashi adini adina kama do ama ka kashi gero ɗan wali ɗan na liyo nga wala wawe ani bi yanu chana wazi ko de amunu ku amo yan man to wazi ko de omo nga ni bi jini no ne ko e pe pa ka ni bi e gba ki yele ati inda sidratil muntaha ugbo sidratil muntaha

amma bi muda da ta ba yoy ma mi extra spiritual power ka ma ngo bumanyu ma mpa ka ngo bumanyu nga ba yoy sallallahu alaihi wa sallam wallahu tabaraka wa ta'ala yanhi indaha jannatul ma'awa ogbo ko lile dago omole gbagede omole gbagede omole ungo aljanna igumado akini aljannatul ma'awa yi omole ngalgene lede amma aljanna ce jo ma shi yin ukal huma roki jannatul ma'awa to ojo ni jannatul ma'awa le chugbe kal ugbo ko le da kwa ta tele amma le ni jannatul ma'awa de so ibodu kuma qualify aljanna o gele ma kama halu e ye kade huma mana amma onu gunu gojo ha ne bi onu gunu gojo li to mai ni bi sallallahu alaihi wasallama ile ojo ni ini hadisi kan nabi sallallahu alaihi wasallama ah, gini unga ile ojo amma ya liki liki ya liki edo rabar ki wai fusmu sunatul imam ahmad ni liki edo ni liki jun alkibuna abbas kare eji o a shifa bi ta'rif al huquq bi ta'rif huquq al mustafa ma se ji wa ma la yoyo anabi le ojo ile ojo ile ojo ile ojo ma ka o male pako chaka amma ko ji mo ji ma le aisha wa nabi sallallahu alaihi wasallam ye ni ene duke ka o ya te pa ka ni bi enyu jale ile ba be ki mi ngene le ro nkpɔla ha níbi ɛda lɛ lɛ kan wà fi ɛta bàdé yé lɛ ɔyɔnu turukura ni akɔnɛ kì nígbɛ alɛ ɔyɔnu ele ilẹ alɛ ɔyɔnu èyí lɛ yín bɛ kɔjɔ ɔnà kàmá bàkɔ anyi alɛ ɔyɔ àmà ìmúdà ni kì yé ti kú nà nọ́ọ̀nà kì alɛ ɔyɔ ɔnà ti ni kì nọ́ọ̀nà kì alɛ ɔyɔ anibi nọ́ọ̀nà ilẹ ɔyɔ òwe kẹ wúni ni ɛŋɔ ti ni kì nọ́ọ̀nà kì ɛŋɔ lɛ ɔyɔ it's possible igi ɔtakada arúhù èyí ibùdó lọ

ineke kẹwùlín ó lédà imolójí kwánẹ̀ ya máa kí ni ùnú ọ̀nà tí ọ̀nà lẹ́kùn náà ìwùlẹ̀ ń kà máa kàmí akẹ́hùn kìí lẹ̀ tí ọjọ́ dọ́mọ̀ àmá ń dà máa lókẹ̀wọ̀n lẹ́dẹ́ ó nẹ̀ kíni kíni ọ̀nà àbálálẹ́ ẹmdà ọ̀nà ná kẹ́hùn kà lé òkúta ilé li máa ní ọjọ́ ẹ̀dẹ̀ ẹmọlóyí ẹ̀kà fún ẹ̀nà lọ́jọ́ àbàkẹ́ òun ẹ̀kà lé tá tama ene ojo ede take mulu ye nu ngenu na ngelo jo ole ni ngero le onu gunu ga ni bi ma gidi tanu be tan ma ojo yin ni aba jo ne ni kinona ke ala ni bi e o nana ke ani bi li e o nana e bi ani sallallahu alaihi wasallam ne ke o nana ke o li be ku le ngeli ere ma ibo ya akola gidi mu ma ami sahabi un kuma mo amale akola le mu ma we yin ni aba jo ye o nana e ma le kali habakene kala kana rawni tama ene ani bi de. to anibi le un domo yi alkogba anibi de ogele mo gbene lede yi ola ka ka anibi ti anyi ola fele ngene lenyi domo yi aluki mo anibi de ku ju eri ogele lenyi de domo yi iju gbene ke nya mo mo takada ke aju anibi ku ke ugbo ke ugbo ata ne ki mu da aluki ju e un de o takada yi ki mu ale un eli e to ka anibi le ngene domo ama uju e ki de o takada imu da hore o ka un hore sababi ka anibi ngene domo yi tòdálẹ̀ ìwọ̀n àmàlì máa yi ìyìn ní abájọ yìí ẹni kì máa lé ma ní kì máa mà níbi ojú pé gíní ní kì náà kì alá níbi ní ìbílí mo tó gbogbo ọlá ipá àgbogbo ẹ̀wé òun àníbì ẹ̀rẹ̀ a mẹ́ra ṣe òdúdú kẹ́ẹ̀tù dágó iye e, yi aba gini hi ima do aka dawe ni adwa sura bana gede we ji kuwa ba we ji ogane wada mudu ko gane mda mdal ta tele wada bi chabane we gwa ba we me ko taki qur'an da bu yi muku mudu jeli e amulu yi e o ngelo na ngela ne bi o le mi de chani bi ngolin orida ya ogbe amma anibi ya anibi ba abukuma manibi jali ba ibili nigerola gero la orida ya ogbe belen to alkidaide

hadith gida ya nabi sallallahu alaihi wasallam ainihi ungeliojo fi ahsani sura ihu jibo kitu jibo kinyo jibo duli kimani kijum anibi liojo de akale ene ti agbe hadith gida wa shi abdullah ibn abbas radiyallahu ta'ala anhu yana anibi ka ke liojo ahsabuhu yani fi nawm yani ungemuda nijo akini ihu liojo mo chijigide liojo yin anibi lé ọjọ́ ihòlè ní lé ọjọ́ nínú ìtakọ̀ agùnmẹ́ lé ọjọ́ akọ̀gbé àti yá muhammadu wa ní muhammadu ọjọ́ akọ̀lára níbi rẹ̀ yínú wa ní muhammadu àtẹ́dẹ̀dì fi ma ya tẹ́sìmọ̀lì mẹ́lẹ̀ ul'ala ẹ̀ṣẹ́ mẹ́un kì á ṣẹ́rọ̀lá ńlá mọ́jà ma yá àtàtẹ́ amẹ́lá ikúrẹ́ ẹ̀mẹ́un wọ́n ga gini hin yàtàsímúnà filkafarati wà darajati ibiri wáyà omúnà yẹnu ń oji ojú ń ẹ̀mọ̀n ń ẹ̀nu mẹ́lẹ́n takọ̀ yẹ́ káwà kìíní kuma ẹ̀hùn kùmá rárá ojú mú yìí ẹ̀hùn kàmẹ́lá ẹ̀kọ́ rárá ojú mú yìí kalùmá ahọ́lámarú ojú mú yìí ọjọ́ fìtí ẹ̀mọ́

Egbeghi ɖe ya ya ha lega mɔ ɖu ma nyu ha o, o na ele ma lega ome ɖu na ene. Ame ŋwo dọ ome ɖiɖi ɖu ŋwe ma mụ o, o e ma ha. Enihi, fa waba a, ya ɖe hu beyina katefi hata wàdze tubar dị haa beyina fe de yi. Ya na ɔnjue mɔ ɖu ma nyu fa alemtụ ma fi sema waa ma fi adi. ardi ɖu gi ɖe ya lefaa na egba lebe a, o na enwe mene. weleba en eh, dugiru yale pano ngam melene tako ya ki kai we muhammad hal tadari fi ma yaqsimu ala enuma eh, en eh, ke ashir la ngam la ko emo en tako ya ki kai we ki ma yaqsimuna fil kafarat wa darajati en kamela ji wa o yele se un ke en en kamado jo en ke se kamado le ha mele ngam le ma yen kamado jo ne ke se ki ajo man daraja tate en kamela ko yo ma ji ngole do mai na ngamo hidu ngo yo abana le tago yi aga bito wamal kafaratu wa darajat to en wa chamen kama dojo ache kinike jengo le mangari yoma en chen kama dojo ache kinike yoma ni daraja ta ta aljanna kultu ungengo yuhele ma ngati ni dojo ngojo ngaka kini al muktu fil masajid ba'da salawat chen ka dojo ho chi ma ho chi ehiye masalachi kuma yo mo gbogbo kuma ma gba ni masalachi yengo le ma ìyẹn ma dùn léyìn bàbá wọn ń ṣe bàbá rẹ èkí ìjẹ̀lẹ̀ wọl mẹ́ṣíu alàlà akọ̀dámi ilẹ̀ jùmọ̀ àti máa yún ulẹ̀ èlè tí masalasi yíké ṣọ̀ ulẹ̀ èlè mana dọ̀wọ̀ háhà ìdí masalasi mẹ́ mọ́dàbí wọn náà dọ̀wọ̀ múnẹ̀ ìdíjọ́ náà lùmọ̀ ulẹ̀ ètàlì tí masalasi gbàdẹ́gbà yíké ṣọ̀ ẹdí hàn ká tẹ́jẹ́ ń olè àmàdọ́jọ́ kẹ́ angarí

ito machali kpo we badu mango sie ngoi ko machala changi pe ile kiti nga mane ge niki mana kusalama me irang ne nara du hui mbo ngaralu ikinya ju ni kachuluka ikinya yalbona kaya ju mbo ngaralu ire amaka niki jane subhanallah gbogbo anyo meta kuma aka yi alhamdulillah gbogbo anyo meta allah akbar gbogbo anyo meta gbogbo akare bo amadu ha mun ne kiti gwa kashi aniki jane kashi ni uliki iradu ke salamu alaikum rahmatullah salamu alaikum rahmatullah ikwa na me ido ya do halu ase tin dong ini togo na kitangi wa ma ti togo le ya continue ini facebook na ti na ti o obe mo o go ta ki ma ti sama na ti wa mu tin ya ju ina ko yi o le ya continue aba yo bi na ki ta ma ti ama na ko yo ko kale aba yo yi ohun o wo ule ngere atụnye ole ma ka onye abayo ede ene gị midi na ijiji ule ngere agara alụ abayo ede owe ọhọla gịrị ya mebu tunala níbi ẹnẹ̀nẹ̀ dúkì wọ́n kọ́lọ́ gẹ̀rẹ́gẹ̀ àti ẹnẹ̀lẹ́lẹ̀ ya á ya alheri lèhèrì yà á kúkú yà lèhèrì àmú ọ̀kánà min kàtí umihi ẹnẹ̀lá fẹ́ bí olè fi ń ya to amukolo gide ngani allah tabaraka wa taala ko ko kwa ni sallallahu alaihi o oh, ma ja sulu kawo jinde ngani sallallahu alaihi wasallam ah, ingode ni ko jongoto yini enwa ke adi ya te nga ma dojo ta yini ke adi dereja ya te nga ma dojo ta'am uje mu ye wege ewege eh, guwe ne ga duwe duwe ni ndere abu e e e ma ta dungu mi yenu de mi yen owe do ngelen wenu yen irdu ngadu huyi amdu du bo me jo holi mamdu ye ona e bi na e oke ta du ni ta du ni e ni gide un ke je ma ta du yen ko ko wani o e ki do ngelen bazlu ta'am e ke yun wa ifsha'u salam salama ipanga mune ene do inede na edukeli nga ekwi salama ahụ akpado gị akwi salama ya nga-eji salama ahụ yi ide ya nke aja nwere ndere ji ọjọ na wasolatu bi leili wa nasu niyam ẹwọn e kì wọ́n jẹun na ndere ji ahụ na-echi ịkwa e na kẹchọ udu ẹgba e ka mụna dachi ya lulu ide ya nke adị dere ji ahụ chaka chi nafila ọdagụ meta chaka chi ọdagụ ka ẹkwa na ngechi emdabi adachi ide ya nke adị dere ji ahụ na ọjọ na dọtụdalẹ ẹwọn kì nọla ataka dị hadisi wa ṣe àgíní ọ̀làgídé olùkagídé ẹgbà kan níbi lọ́jọ́ eholu ẹgbà lẹ́mà sùlùkàyìn tó ẹ̀hùn ká dójú ń bá yọ ẹ̀yà kan wà àgíní àníbi tábà lọ́jọ́ ìhọ̀rá yóò màmàdán ìmáṣọgbẹ́ni ọ̀nàkì náà lọ́jọ́ yìí tó rálẹ̀ gbàgbì yóò yálẹ̀ yìí lọ́jọ́ inde sidiratil muntaha ugboli sidiratil muntaha omole unga nibi ungi limela ku jibril ku ha jannatul ma'awa omole ngaji ngaljanna yako maro jinatul maawai omole ngaljanna lede izi yakusha sidrata ma yakusha adiko ke unka wabuli sidrele ma ma yakusha enke abemaka wabulile ma enwe wabulile ma ufane ojo wabulima ani bi shede ju lufane ki abulima ama emda lojo emda lufane ki abulima ka ni musa lufane ojo ki wabo abuuma taka ne bi musa daku abale ya nabi li inu hane innan ka ya boli sidira tilelema ma zaga al basaru e wule ka nabi li ba ejun ta ba goni wa ma taga ejun goni edon ya go ngbo ki alu omo leyin pe yuru ya go sidi sidi odo se ne gemi gemi e se gemi gemi tabale ya je aya dere kuli sule je ne ole nge ọgọ́ lagos bí ngẹ̀lẹ̀ e e, e, ya ṣíkọ̀rọ̀kọ̀rọ̀ ngẹ̀wá ẹ̀mádìbí mọ́lẹ̀ ẹnẹ́n àbájí nọ́mà nẹ̀kì lèbẹ́n haha ibá abúkùnmá kìdínàpà mú ní ẹmà ẹmà mamẹ́rù yìí ha ẹmà mọ́tò ní amamẹ́rù tí wọ́n gbánẹ̀ gbánẹ̀ mẹ́ ẹmọ ní máa jí kàkà yẹn gbánẹ̀ gbánẹ̀ mamẹ́rù tí mọ́tò mamẹ́rù lè ẹ̀hùn yẹ́ ọmọ àkúnnú yóò rẹ̀ jẹ́ yìí eyú ẹ wọ́n àkẹ́ gánẹ̀ lè yìí ẹ̀hùn yìí kà lé ẹkí ní egbò oyún yà lè lè kó dága àdéjúgbálùkà ìyẹn ìgbì ẹ̀dá ẹ̀lẹ̀ ẹ̀lú ẹ̀rọ àmì bí ẹ̀yẹ

fi kò wẹ̀ títà gbódú mọ́tò limousine limousine wẹ́ tábà lébà màtán ohun ma nọ́la ń ká alá lè limousine ikú e e ma ní mọ́tò awá abẹ́nà àkọ́kọ́ àní awá mọ́tò awá gbọ́ọ̀lọ́ ẹ̀dágbò ẹ̀dága ahọ̀rọ̀ ẹ̀nà agọgbàmù ẹ̀nà agbègbè ẹ̀nà agàtẹ̀ ẹ̀nà agọgbà ihe to abanilẹ́ abà níbi alótúlẹ̀ ibá ẹ̀lì gòdúrù lórí alẹ́ ọwà níbi dọ̀nù ma wa ma ugbo kìpé yúrú kì alò ọmọlẹ̀ kéètò ìpé yúrú òyìn náà gọ̀ alò igẹ̀mù múnẹ̀dún ma rasuli sallallahu alaihi wa sallama an rubuye ti hazi aja ibi yamina na shimala igọ̀ ọkà ní gọ̀ ahóyì ní wa take ya ni nolo da nya ge mu mune gidoro dan ma zaga al-basar wa ma taga o tafsir al-muyassar ma yanihi ma zaga al-basar wa ma taga annabi sallallahu alaihi wasallama kulungo jeje ni iga kulungo kulungo aho yin yele ci ma zaga al-basar de ma ya ci akini iya nolo da tiki ge ngona yi mune gun ogba npa la kitin ina go لقد رأى من آيات ربه الكبرى النبي صلى الله عليه وسلم يشيلي أمن آيكو أجون يشيلي نانا نانا نانا نانا نانا أمن آيكو يوجي يوجي أجو شمدونه ẹgbàtí ní jẹ́ lẹ́lẹ̀ ìyàlìjẹ́nà lí màmá àlìjẹ́nà dùn wọn ìhùnà lí màmúnà dùn wọn ẹ̀ngà ayé kú èkìdé àlìjẹ́nà pé èkìdé òun náà òun tìlẹ̀ fàfíjákáàkì àmẹ́lá ẹ̀kọ́ ama níbi ojú ọdún kí agbódú ma màmàkì má bù má ní ìhùmá lé ọmọ òun pa níbi adàmà ọlámà lé màọlámà wá níbi adàmà kàún lẹ́yìn ni ó kí wọ́n muhammadu kò máa káyé dẹ̀yìn allah akbar agbó òhìyẹlẹ agbó àká níbi kàyàwá madu muhammad ǹgbọ́ kà máa tọ́ ọmọ mi kà dánwó máa muhammad so anibi ibrahim àwọn òwúlí ẹni amẹ́kàwọn àkájú ń kà ẹ̀yà yá yọ ẹ̀ lílikọ́ ejiku elede ele wedo onwuda ma hodu ngolama ogbolama medo ame akaju nle kaju lola ni bi ismaila ngaji nla du nyoma ku egere inu olama gwa ma yo olama ani bi isa ogele ma olama li ye ku ngedo du enga munele wegbo wegbo takade edi otakade ni oye ka nwen oye ka ngole gbagbolama medo ma yo olama ale ma de ngbo gwa bu yale mo nkoma ni bi pakuchaka ma ni ma ole ile pakuchaka ba taka níbi sallallahu alaihi wasallama ohun ọ̀wọ̀ náà fi láwọn kìí ṣáṣí pé ilẹ̀ yìí bí alọ́ọ̀lá ṣe iná alọ́ọ̀lá taka ohun pa mẹ́la ẹ̀kú ma jẹ́ ọmọ kó ti sọ fún papọ̀ ṣaka ama kó ti sọ fún yìí amẹ́la ẹ̀kú kó tọ́gbà ama níbi kó tọ́gbà mẹ́la kó tọ́gbà tàmà ẹ̀tọ̀ ni a kò yẹ a kò mọ́ tákẹ́ lò é kò yẹ kò reception ma dùn á níbi sallallahu alaihi wasallama dẹ́ onye ịgba onye na-eji agịnị ma ọ na lachida mata ọwọ iferela ya agbere na alụta onye alịnyị gị gbagharị ama kotizọ gwa kụcha aka nene kotizọ mela akwụji birulu kotizọ anịbi onugwu kotizọ mee nsọ uchekwa mee ma ezọ enyome Tọ ma ne ka kwenye ya nsọ gwụta tolu nsọ hụ ma cha adọlịchọ amela akwụdọlịchọ uche ya chinu ìdí ẹ̀rù jẹ́ wọ́n yá ní yúmọ̀ ọjọ́ àti iná láha yòhíbù lèdínà yóò kọ́ tìlú na fi sàbí ilẹ̀ ìsọ́pán ka annahun bunyanun marsúsọ̀ yìí gidẹ́ ṣe àbókù máa jùjà àmà àpapọ̀ máa jùjà máa ti sọ́wọ́ wọn ọjá àdùjẹ́ ní mú má dẹ̀ sàmẹ́lá ẹ̀kọ́ ọjọ́ ọgẹ́lẹ́lẹ́lẹ́ ìjàkàtọ̀ ọjọ́ ọkọ̀ ànẹ̀ amala ku dama suka ta dama wajen waja a rabbuka wal malaku soffan soffan amala kuma da wajen na sohu mate ene bi nuke jibe nuke awon boji sauden ma straight line ma to da ala ku ju anabi sallallahu alaihi wasallam ba anabi ko da gbogbo ma sohu wo te sohu yurdu ma te ma sohu ke ji ta ne duk di masalati ma sohu te pa ku chaka yun ne ko ti sohu ba me yin oya me ki ne ki sohu mu ne ji me na ka ti enile chineke tọ okike hereme hereme ma hereme gbogbo ụgbọ mmere titala akịrịba agbere ụmụ adụ manya ọlama memkwu manya ọlama memkwu manya ọlama enegide eghe agada eche kabali pere mapeta enile nwere kpama ma enile atala ala idege gamune gamune ẹnìkì jìbí olóòlù àìmí mẹ́tù ha ee ya na ka iji ama yo n'agba amechi ama ba ma yo ene ngachi ibada enwochin enge ana to yona ibada ma ne to yona ele eni le ko te line go go go go go go ma ma ochi ni ngogo ma chi ni ngogo ka ni bi ai ni we ke di banu mo meju kware mi we ke di mo meju ene ki di ba meju tode ne duk ma loju je nek jego obide ene ko ma loju je nek jego obade ilo yene mun we academia eli ilo yene dun oya line keji me go kago line keta me go kago ma bu kwa kuchaka ni bi ani to megba e kita na akola so hui inna tamama sufufi min tamami salah inna taswiyata sufufi min tamami salah so hume ipe ko ki ko tilani tako me ko imagine o سووا صفوفكم ما يسووا من وشي ولا تختلفوا فتختلف قلوبكم ما هو me ما هو لامريا بالنگ ما يا هو لامري me o me ibi me ngonya concentrate o me me ngono la do me ko be ola idu ogbo ngani bi ka dan ni bi ni nyonyo ama ni mega ka ji ni ene ka bena un kiti un ni ya ba ihe rewu na da alukuru mu iju oya ne rewu na yi tini kuma dere shi hun ene ka isohu te gyara ale yuki abamu ne yo yi o ne da yi o tuwa kamda bi ihe kama kama kama pirima pe pirima miti me lubi da bi aji pirima ya ya me pirima ya moto akwai mi tanyi ba ba ma me du guma ma ne ogba ogba moto moto ma ka ma pirima draba nwo ya nwo mene ka ni ngom da gwa kulungano mo taku ngopo ngopo manage go ugbojia o me pirima yomo e pirima gide me pirima owe awa aka wa meji me pirima gbogbo aro tanyi gba gbogbo ati loko ya agala ma kuma pirima e kekele ne kabudu e oko era oko aleju ki ade lu tubole jali unherai ama mama haki egide ma anya duje e kabudu no e haki hayi ne ajujani amma yi masalaci mamadu firma ba da shi da gama wadu iya kai ko uji abin wani wani dagin shawai firma biyu na fili ẹni firma ogbo ike ṣo ọmọdé ni ke firma hoto ẹni ke firma ihaya ya, yaba kete yọ ìgbà kahọ akọ yẹlẹ amúnẹ yaba anyọgba nta anyọgba ke

sallallahu alaihi wasallam ene kamil ami malaiku kuma bega hitane hun kuma bane tane hun yene lenga mo ne ajimi acho ku yu ya ne mi doyi doyi doyi ma ne kicho kafiri kuma do ku betu bina bi mu ita o da ne bi o hapio yo do ha ani bi shekin wi ne gen mi gen i shekin wi ne gen mi gen ida ka do تكتن ان بكر موجودك يقول يا كافر لوها ايه يوم لا اتقتلون رجلا ان يقول ربي الله ابي na يبي غويا يبي باني انوا تشينو كون يبينا شيكو ne akalla hu ngare unge dodo haban daga bakar gonyo ha chigili taki chokere lataba alibi ha daga alka to ala lenga Allah tabaraka wa taala yakawa ainihin iz yagsha sidrata ma yagsha inda laqad ra'a min ayati rabbihil kubra anibi je hijun do amenu amenu amenga yiko ojo ye woje woje amenga yiko ojo ye woje woje ile amati zina amati zina ola zaba kuma duma ile omole amajo ki wu oroko kuma duma ile omole abokuma po ne ola ola zaba kuma duma ile omole to amma azaba lakum adu ma ke ke ke ke ke ke ke ini hadisi ka ke onan yiwa onan yiwa ka ki ko takada madura ki nisa'u ahlin nar ki ko mtafilele imuko amen ka ni dilio malo ke ke ke ke papo chaka imuko amala ogu aka ni bishigi go mala yana so aya ki dogba olumune aya aya do gitu nyuke ola aya ngi ka ni dilio jali ile ikujime omonga ro ka tuli kaditu do tudini subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta

ebi haila ma ŋo du kolege ni ha kupo kine du soga haila kine gbaga ci haila ma ca ebi haila doni seun ko nu kole kine du cowo o ŋa nyo abe ako tila nje ki wele gwe tagere adu to ini gire ce ne bobule de gaskiya ɗan kami malami kawowa to kwace ya nabi sallallahu alaihi wasallam a shi a ṣeun kunu bula ti haila uku duki neta ti haila yi ẹgbàkì e á ti haila uku kì lágbẹ́ ìgbàlẹ̀ ìmá ṣàkàkí ni ẹ̀ẹ̀dẹ̀ kí tó tún i haila ń ṣepa ọ́dà adọ́mọ̀ kí ya òkú lẹ́gbẹ̀ ọ́dà dúdúwá kí ya òkú lẹ́gbẹ̀ ẹgbàkì haila ṣe pa ní ẹ̀bẹ̀ haila yà dọ́ báyìí ni ìgbòkẹ̀bẹ̀ haila dọ́lẹ̀ ní kí mú gbẹ̀gbẹ̀ adúchọ́ yíyà ṣàkàṣ

tudale ebie ki tuku ma gwe ameumacha me ame o ma saka ku kwan ma du so o shiti la ja ka ame un ki ku egwe me ipo jime ebie ma ni ya shiti la huwe to umune un ku ni kuma te ja ne kona le ina ro yo hi ma hi chukene ku ki modu cho modu alụọla mụkpagị ejikwana kunkwunubule onwe ha na-alụọla takunkwunubule ọlamae e, kwuru ma ọgbọ ihu moto yi akụji moto kete enga ma ha ligwọ ọlamado takọlama kootu ọlama eye na ihe ya abanele ha ee ṅụọ bie nege tọ ụkọ iji obodo a gịnị ji ihu moto unubele kpa agwa kwụlụ ịnọ e. ọgbụ ekenike wu ka ṅụọlị unubele maachị etete ọgbile ịnọ ọgbụ ka egwu kọlụ unubele maachị ịka ndị ma mụ ekunubele kwụjọgba ọna ekele m ete ajụbi ene m ele ma na obi wee ya kịtọ ubi ụnwa ya wu ụnwa tekele be ubi. ịra ma ejupụ ma ehe ha kacha ta yemi ha ka mechi tan. kene ka jaka na anya awe do kilo to ba ehe ndu we kilo to gubi ama im da du gbe ma kini igu ji nye ke meun kani we ke te taka ma ti bo lo ma penye to ma hi la bien angola me male la bien ama go ka me mayo mai seun ki bi le ka m kere eleta ụmụ ka na-aṅụla ma iche iche yoyo wee ṅụọ himere yoyo ka ṅụla ma akwụrụla ma chaka ṅụla ma mmanya ọla ma ya akụ na mmanya ọla ma takide pee taki mezi ishi ni kọgbe ya na ẹgbẹ̀mọ́dọ̀ e, mezi iṣẹ́ kẹ́mìkò kí adùn nù ẹ̀rọ̀dọ́dọ̀ wà gbíṣẹ́ ọgbà ọgbẹ̀wọ̀n ogogo yìí takechi ni gbíṣẹ́ omi ẹ̀rọ̀dọ́dọ́lẹ́ ọ̀làmù tọmáyẹ̀ alụ ọla ọ̀lẹ́ gị. ẹ̀yà ogbókì mẹ́zí ìtọ́lẹ̀ ẹ̀yà tómi rọ́mọlẹ̀ tí ó tí láì ṣekú máa owó ẹ̀nà omi ìwẹ̀ omi ò tarọ́mọ ìwọ́jọ́ lọ tọ́ ẹ̀ àmúgbẹ̀ òkété lẹ́yìn àṣẹ yìí tọ́ àmá àlọ́ọ̀lẹ́ onúgùnùgà àlọ́ọ̀lẹ́ ìdọ́mọ́gẹ̀ abálẹ́yìn dẹ́ ogbó ẹ̀yà ogbó dúkìṣẹ̀ ẹ̀ pèrè mákùnmẹ̀lẹ̀ wọ́lámẹ́dú kanọ́ amaghị m da m dị nesesiti gị m dị eligwala medu anya chọchụchụ abaghị me ọla kwụrọla me ịkwụrọla e mekwala mekwụrọla me wo ịdanụla m da me da agba na ọmọ ẹ̀ngà adị ka mụ na bá ní ka mụ na bí ní mẹ̀gbú yíyọ abánilẹ́ gbogbo tọ́ta ugbo bí ẹ lè tọ́mọ gbogbo bí ẹ ló tọ́mọ ọkọ̀gbẹ́ àyàkwá ní ọmọ́ngàlọ́lá tún ẹni ẹ̀kẹta kò máa tẹ́kọ̀ yìí ní kò máa tẹ́kọ̀ nálẹ́ lẹ́nẹ̀kìtì ní ẹni iye wọn lẹ́yìn ẹlẹ́ni ẹ̀ ọ̀gá gbogbo ìdíkéjà gbogbo ìdíkéjà léjì gbogbo ọ̀gá àbò mọ́ ìhà léjì yẹ́ ni iye wọn ìdíkéjà ẹ̀lẹ́gà ogún yọ́ mẹ́ ọ̀gá lálé yé kì bọ̀bọ̀ dábẹ́ ìjọ ìnìkì wọ́n jìgẹ̀ ní ayé máa ní kí jìgẹ̀ ní tọ́ máa jẹ́ tí kí aléyè lè wúrú tí kí ọjọ́ àkọ́lọ̀ ti to ìmìnàrí abọ́jọ́ ẹni tọ́ ẹ̀hùn ali aléyè olẹ́lẹ́ta tọ́ ẹ̀hùn kì ṣùgbogbo aléyè ẹlẹ́tìkà kí ni aléyè lẹ́tún kì máa ṣàkí ni ìnọ̀láàfíà jákìkọ́ ọ̀rọ̀ mẹ́wọ́n ní tẹ inú dúà inú dúró sàkáni òun kọjọ nínú léṣe àgbàdo òun kọjọ nù ẹni dúà rọ mi alẹ́ yẹlẹ́ kojú wù mí àmọ́ alẹ́ jẹ́ kò máa gíní máa rọ mi òun kojú nẹ̀ òun ṣàlẹ́jì èékò nẹ̀ òjì dáńgọ́jọ́ ọjọ́ ṣẹun kẹ́ ẹ̀ ń bá nẹ́ ṣe mí náà yá jalẹ́jì mẹ́ẹ̀lẹ̀ tẹ̀gbàdúkẹ̀ òjì dáńgọ́jọ́ àkàdójì kí àwọn màtí ìbíà ẹ̀gbàdúkẹ̀ òjì dáńgọ́jọ́

tere kwa kuko amido ashigini che nkelele kukumudu ba ukila che maro na aligilele wa to ene ki achogage e haleji aji choga ka lojo mele lu choga haleji abi choga le taki haleji e, le gudu ala un bon pe itala le usmele

taki ẹgbàkùn ẹwọ́n maṣalaṣi akẹrẹ bọ́wọ̀ yìí olùmọ́ẹ̀lẹ̀ ga mọ́ tàbọ̀ rùkú ìtẹ́ yẹ́kẹ́ jìgẹ́mẹ̀ ó yìí tí a kí ní ikẹrẹ bú dágó dú rẹ̀ nímúdà kẹrẹ bí jẹ́mú yìí ẹni jẹ́ nkùn ẹkọ́ ànẹ̀ ha abùngáṣe ọ̀dágún méjì kùmàṣe lẹ́wùn ányáṣe abẹ abẹ akọ́wàzúrù ányáṣe yìí tọ̀ṣẹ́un kò lè máa òyìn rẹ̀ kò ọjọ́ ìjùmọ̀

e agwa gị ni ele cho na fi le ita ke kwe mi ke akara bi juma ile juma igbe ile awon li gbedu po to eko eko si na fi ladu alkulima na ki salama gba o gbe ku ma ti juma ku ma di le ile to mo ngera la ba yo e ya kare bo juma e juma e cho mo ele aji to yin gbodu ki ngo bo ka juma de ku ma ti gen keni ke kare bi juma be e achaka n'ugbo kwu ma adọ ma achị alụlụtọ m ma aṅụ dịchi betekpọ tọ ịkwa na enye akwa na abajụ enye ya cha na ike ama na enye adụghị ọwa zuri enye ya chi ọla ibiri wajugwu ekwa na ike ama chi emini adụwajali ọwa zuri enye ma ya ọjuma ni ọjuma ni gashi ne gwadu tọ amini ikija ne kwọnale mana ọjọ́ kìtẹ́ ní ẹni ohun aléjì mú bí kò má léjì òdúdó iná ń kẹ́ á tòun dábẹ́ náà kí rẹ̀ àbá tó yẹn ẹkọ́ ní ohun hóró ẹ̀yà lóhun takùn kẹ́dà mú kómi lóhun tí ọgọ́gùn máa kọ́ ọwọ́ ka mi recogitation ẹni tó òjẹun lẹ́kẹ̀ẹ́ àdàbì wà lóhun àdàbì ìjọba lẹ́kẹ̀ alàbẹ̀ alùnkùn alàbìgbò mi ẹ̀yà kùn alẹ́gì bí ẹ tọ ìhun dẹ̀ ìṣùgbọ́n kí òjẹ́ ń adù alù ẹ̀kẹ́ ti jẹ bìkẹ́ alẹ́gì mú àbẹ̀ akẹ́gbọ̀rọ̀ ká òjẹ́ ń kẹ́ jẹ́ kọ́rọ̀ ká ìyáde hàn yẹn iná mọ́nà kìí ṣáṣù máa bánilẹ́ ẹ̀kútẹ̀ ẹ̀lúkún iná mọ́nà kìí ṣáṣù máa bánilẹ́ ṣẹ́kàṣù mi kùnà akọ̀làgẹ́rẹ́ ìṣáṣù

ẹ̀lọ ẹgbọ́ alìyẹ ẹgbọ́mọ́ alìyẹ ẹpàbí ẹni ìmúnà múdù ẹ̀dọ́ ọ̀tún yọ ha dákẹ̀rẹ̀ tàlìyẹ ọ̀dọ́mọ́ rẹ̀ so ẹni dúkìá ẹni dúkìá ti yẹ ẹ̀wùjẹun kì ti yẹ wá lọ lẹ́yìn ìmúdù tíyàn àbẹ̀agí ní ma nuka lede yin lede malu malu shaitan malu chuchuchu takala ke to mo iledo abe ko nge du chu takala iledo nda bi alo e mudu je ale ye mpabi abdu ki hakade tikile en kuma tine wa ja ke mele dukinyo ale ye adomo to allah ta'ala alam sami ni kidane kona le ma ku yime amda ma ni ni alaikum salam wa rahmatullahi wa barakatuh

نعم بريج مفهوم إني قرأ ما تتوني يا محمد صالح الفوزان الفوزان فوزان بن فوزان alkete gida ma shi to ne yau takada fatuwa nka ki biyo takada wa ni ma shi to ne gida exactly nugbo ene ki ma li osu to labari ya ka tuman hab labari ma ya ka tuman ni onan maliga oṣọ̀pámẹ̀ takù ma agbó àkíní E ma oṣù lípọ̀ nálẹ́ ọmọ tẹ́ nàlejì amẹ́ nàlejì nẹ eh a nàlejì ìbínú tọ̀máìní ẹun kù máa tí ní kíbólẹ̀ kí ṣe ṣe àkíní àkú ẹgbà kù máa gbé làbárì lẹ́tọ́gbà ìwà máwọn jẹun rẹ̀ ẹun kì ha bù ní jẹ́ agíníhí kwọ́ nálẹ́ ohun màṣínì tí lóṣù yìí a máa gọ́dá bẹ́ẹ̀ kí máa lóṣù ní ohun àmà àjá ní kúṣọ̀ fòrùrù yìí a ìdí òkọ́ ka má lè mìṣà tẹ́wọ́ ìgbàdó kagíníhí kẹ́hùnkùnmá kí ní oṣù ọ̀tọ́ na máa yá kí ní tí ni yóò ẹnẹ́dúkíṣà ní alẹ́ yìí rúfẹ́ gbàlẹ́gẹ̀ẹ́ ẹnẹ́dúkítọ́lá yá dà e ajaga tola no ya dachi itola no ya dachi egimre to no ya dachi pa ini aleji tela ko yosa juma oro yin omodu awo yi mi pa ko chaka a ko ji sunday ji sunday wa sigilika kito ma ama o juli tenegi mola tenegi mamola aliji mdo so aba abi leba ẹgbàdú kalé yìí lè gúrù ma ń yàrọ ma lè yíká àmá ẹni èkì máṣà kí kúṣọ̀tán òun kúṣọ̀tán tákì gbọ́ ma ẹni ajì máṣà ká kúṣọ̀tán tákì gbọ́ ìtúnkì máṣà kí dì ní alẹ́jì kọ́nà alẹ́ni alẹ́jì ń rọmọ imsak lẹ́ ìyẹun táfẹ́jọ́ kí ma oṣù lí amúdúyalé yìí màmá lóṣù ní àmàlòbì ẹ̀gbà ìwáyà ìtàlálì ìjẹun kọtánù ẹ̀ẹ́ká kọlà máa ya kìdúgbò abáyétàun ma oṣù lí ọ̀nà lẹ́hà yìí kàkùnmà ma máa ní ìyí ma salam. Adab yoka, Naam. Naam. Naam. Naam. tọ ịnịkọma ya ate ire ịnị alụka nebi ikimela ọya nwụ ịkọlagide ịnwụ dọgba

ohun chàpàdọ́ wọ́n hàdíjà lẹ́ abẹ́kí hàdíjà chàpàdọ́ gbá ń òun abẹ́kálíù chàpàdọ́ gbá ń àmá tọ́ mọ́lẹ̀ ìwọ̀n àṣẹ̀dọ́ ma gbàdá mali ni báyìí ni mánìkí establish yálé ẹni ẹka níbi dọ̀là gẹ́gẹ́ kàndọ̀gbán torí alùkì náà náà ikì lẹ́wìn yìí kò máa yá confam kó bá tó yọ ọjọ́ dọ́mọ̀ kì ní ẹni alùkùngbọ́ ìjẹ́ alùkà níbi wọ́n ṣíni wọ́n dàbí kàwọn máa gítọ̀ ma wọ́n mú ṣẹ́dù àmẹ́hùn ẹ̀hùn kù máa kàdé ọgọ́lẹ̀ngẹ̀ni rẹ̀ wọ́n ṣe dìí máa nìyí tùdálẹ̀ ibùnú kọ́yìmù jẹ́uzí arahimahullah yóò takàdà zadul mi'adi ya pẹ́rù ń pẹ́ yẹ́ ni khadija ohun tí olóbulé yóò dùkú gọ́lọ̀ abubakar sọ nẹ́kẹ̀lẹ́ oko ne yóò dùkú gọ́lọ̀ tẹ́nà alẹ́ ohun àṣà gbádùn ne yóò dùkú àgọ́lọ̀ allahu ta'ala ala so ẹni ìmúdi

سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنا كي أنا كي ني ني من إيه كا كا ميكيو أنا كي أكو مني أنا كي تلام Ẹ̀rọ padà sí. Kéjì. Kéjì. Ẹni ẹ̀rọ ìdẹ́ ìwà, pápọ̀ ìrìn ìgbà pàmò wà lọ́wà. Ọ̀rọ̀ tó wà ní